olúwa jọba ọlá ni ó wọ̀ ní aṣọ agbára ni olúwa wọ̀ ní aṣọ ó fi agbára di ara rẹ̀ ní àmùrè ó sì fi di ayé mọ́lẹ̀ tí kì yóò fi lè yí mọ́ láti ìgbà àtijọ́ ni a ti fi ìdí ìtẹ́ rẹ̀ àti ayérayé ni ìwọ olúwa ẹ̀sán omi gbé ohùn wọn sókè olúwa ẹ̀sán omi gbé ohùn wọn sókè olúwa ní ológo ó ní ògo ariwo omi púpọ̀ lọ ju ríru omi ńlá àní ju agbára ríru omi òkun lọ òtítọ́ ni ẹ̀rí rẹ̀ ìwà mímọ́ ni ó sì yẹ ilé olúwa títí láéláé àmín àmín àmín ní orúkọ jésù.